ní tó bá mú tọrùn ẹ bá bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ Mohbad ò tí kú ni. thank you. ó di pàtàkì ọjọ́ yìí ṣe ń gbọ́ wọn bàbá pásítọ̀ church wọn bàbá pásítọ̀ church ṣe ń gbọ́ wọn gbé ohun ẹ̀ sókè báyìí wọn fẹ́ẹ́ da àná tí wọn èmi ò rí bọ́ ẹ máa ṣe ní kéwù ìgbà tí wọ́n máa dá padà ní ohun yẹn fi tó máa jù sílẹ̀ òun náà ohun yẹn fi bọ́ sí. mọ́mì ṣe mọ̀ yín pé tí òkú bá ti gbogbo alágbó máa gan ni kò ní rọ̀ mọ́ ọrùn ẹ máa le wọ́n ṣe máa ń ṣe òkú ló máa ń gan bẹ́ẹ̀ ẹ lò ẹ mọ̀ kan tẹ́yìn bá mọ̀ bẹ́ẹ̀ ni so tí ẹ ti ń gbọ́ n tá a mọ̀ ẹ jẹ́ ká mọ̀ o ní bá mú tọrùn ẹ bá bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ bá ò tí kù ni. thank you. ó di pàtàkì ọjọ́ yìí ṣé ń gbọ́ wọ́n bàbá pásítọ̀ church wọ́n bàbá pásítọ̀ church ṣé ń gbọ́ wọ́n gbé ohun ẹ̀ sókè báyìí wọ́n fẹ́ da àná tí wọ́n gbé mi orúkọ yẹn máa ń ṣe ní kéwù ìgbà tí wọ́n máa dá padà ní ọ̀hún yẹn fi tó máa jù sílẹ̀ òun lọ́hún yẹn fi bọ́ sí. mọ́mí iṣẹ́ mọ̀ yín pé tí òkú bá ti gbogbo alágbó kó máa gan ni kò ní rọ̀ mọ́ ọrùn ẹ máa le wọ́n ṣe má kì í ṣe òkú ló máa ń gan bẹ́ẹ̀ ẹ lóò ẹ kan tẹ́yìn ò bá mọ̀ bẹ́ẹ̀ ni so ṣé ti gbọ́ ń tá àmọ̀ ẹ jẹ́ ká mọ̀ o.